àwọn kọ́mẹ̀ntì àbáwọn ìwòye míì tí ó mọ̀ wá lọ́dọ̀ àwọn màṣáyé tó wà ní ìdòkó sọfẹ́ àkókò yìí tí mi fúnra wa pé àdéhùn ọ̀nà sí ká ètò wa ní oṣù kò ní lè wáyé nítorí pé ó ṣe ọ̀gángan ọdún ṣèjọ́ kó ní ọmọ ní ìṣàwọ̀ ní sẹ̀tẹ́mbà that is started of September two thousand and eighteen yọlọ bá ṣe ká lọ́wọ́ ta ó ṣe wà fún ní orí dáadáa di àkókò yẹn tó tó bá di ìgbà náà a máa fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí ẹ̀ẹ̀kọ̀ọ̀kan wa tó lágbẹ́ náà sọ́kún fi àkókò yìí rán wa létí pé gbogbo àwọn kọ́dínétọ̀ àdínú nàṣẹ́ká àti gbogbo àwa tí àwa ló kó tá a wá ń gbọ́ wá sí gbogbo wa yìí náà lájọ jẹ́ àdínú nà sí ha nítorí pé àdínú nà sí ẹ̀sìn ẹgbẹ́ tí ó sì ní di káwá gba fún so tí ó sì ní di káwá sí gbéyà pẹ̀lú àmírù so fún eléyìí àbùkátà sí àṣetà àrùnú alàlẹ́bẹ̀rẹ̀ wà fẹ́kọ̀ọ́ àjọṣepọ̀ lórí dáadáa ní gbogbo alẹ́ àjọ ń bá náà kọ́lọ́ ṣàtiwá ní ọmọ àìjẹ́ náà. so bí ètò yóò ṣe máa lọ pẹ̀lú òrùn gẹ́gẹ́ bí àlàáyà wa bá a ṣe máa ṣe ní gbogbo wa tí a máa fi tọ́rọ́kọ̀wọ̀ tí a bá lábára ránṣẹ́ sí wa so bákan náà ní ìlú òyìn náà á tún sí bẹ́ẹ̀ so tábàlà àlẹ́ rí ẹ̀rí wà fún gbogbo ayé àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọmọ mahad wọn bèèrè lọ́wọ́ àdébùwà sallallahu alayhi wa sallam pé àwọn ọkùnrin nìkan ní láǹfààní wá sí i fáwọn anájọ kankan máa bá wa sọ̀rọ̀ lọ́hùn bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam sí fún wọn ní àkókò níjọ́ta ànábì sallallahu alaihi wasallam sí wá sí fún wọn ìsọ̀rọ̀ ẹ̀rí lànà bí bá wọn sọ bẹ́ẹ̀ ìsọ̀rọ̀ eré bàtà ànábì sallallahu ló yé wọn pé àwọn tó pọ̀ jù nínú náà àwọn ṣe láì nípa àkókò mu wọ́n bá a sọ̀rọ̀ lórí ẹ̀ka tó ṣe pé mo rí pé rọ́pùnù mi àrùtá ní àdáwà wọ́n bá a sọ̀rọ̀. alayhi wa sallam àwọn ẹni tó ṣe pé wọn kì í ṣe ẹgbẹ́ tó ọlọ́run wá jẹ́ kí ó bọ́ sí láàyè ìgbàgbé sí wọ́n wá lọ sí láàyè mi. gbàgbé wọn wá ṣe àbá tí ó wá jẹ́ olùdarí wọn ń kó wọn sí gbogbo ẹ̀ lọ́sílẹ̀ ẹ̀ mọ́bìnú pálẹ̀ yìí mọ́bìnú bí bá a lálé pẹ̀lú àwọn ọ̀gá gbogbo aláwọ̀ ni wọ́n sàpẹ́jà lórí àlórí àlórí iná sáré ẹ wọ ọ̀rọ̀ rárá ẹ dákun sáà lẹ́bí òdo wa lórí aláwọ̀ yẹn sì ta ló wá tó wa ṣé bàbá pẹ̀lú wá tó wa ṣé ṣé kùkà ló tó wa ńláńlá tọ́lọ̀ mọ́ṣá àdàmà bẹ́ẹ̀ sotu kẹrẹ́ yìí ahàlùfẹ́ náà wọlé jàmá gbogbo ẹni tí ń bá jẹ́ mùsùlùmí pátápátá ló gbọdọ̀ jẹ́ ahàlùfẹ́ náà wọlé jàmá wọ́n wá sí ilé láàánú lọ́ba jẹ́ ahàlùfẹ́ náà bẹ́ẹ̀ lómi àbábọ̀ mi bẹ́ẹ̀ ní sáré ní sáré so gbogbo ọ̀hún àti màá ti sọ kí ló wá bá tó ìlú ọ̀tún máa ti sọ ọ̀nà tó máa ti jẹ́ àṣùnà tí àwọn afáwa tí wọ́n ṣe àlàyé díẹ̀ lórí ẹ̀ wọn a máa lò ó fún nǹkan nù nǹkan mẹ́rin tabali sunna sunna a máa túmọ̀ àtọ̀rí ojú ọ̀nà so tabali sunna tó rasulillahi sallallahu alaihi wasallam ìmọ̀nà tọ̀rí tó rasulillahi sallallahu alaihi wasallam so tọ́lá pè mí pé tọ̀rí kù nàbí yìí mọ̀rin sẹ́kọ̀ yẹ kí n lò lódùn tọ́lá sọ fún ọ̀nà pé tọ̀rí kù nàbí yìí lórí sẹ́kọ̀ yẹ kí n lò àmọ́ tọ́lá pè pé tọ̀rí kù ra láti sọ́n ta pé hànàtù bí yún súbí lòun nílànà tọ̀ríkọ̀ tìjàníyà àmọ́ táwọn sọ pé tọ̀ríkọ̀ nàbí sallallahu alaihi wasallam kọ́lé wù mí ni mo lè ṣe tí mo bá ṣe gbà lára tó tó sì jẹ́ pé ìtumọ̀ tó fún pátápátá òun ni ìtumọ̀ tí wọ́n fún súnlẹ̀ olùkọ́ ìgbà ẹnu súnlẹ̀ tó yẹ kó wọ́n ṣe báyìí tí ìwọ náà sì lọ́pẹ́ tí ìyàbá bá níwájú ọlọ́run tí ò sí súnlẹ̀ yẹn yóò jí àgbájọ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àti ọlọ́ọ̀bà sàánù rẹ̀ lóko so olúwa tí àwọn àbá wa tọ́jà ọmọ ẹ̀ tí bá àwọn wòlíjà àlùsùn náà so tàbá tí àwọn àti jà àlùsùn náà so kò lè dájú ìṣe wa pé gbogbo tí wọn fi ṣe àná àmúrò bẹ máa rú wà náà yóò á lè mú ń darí kò lè tó àdìsáàbò wà sún nà lọ àdìsáàbò wà sún nà nílẹ̀ àwọn ọmọ fi ṣe àná yóò àlẹ àmúrò bẹ máa rú wà náà yóò á lè mú ń darí. láyé akẹ́ni tó nà alẹ́ àárọ̀ àwọn ìgbára lé òwe nìkan níbi dáwọ̀ àti wọn so ẹni tí wọ́n gbára lọ́rọ̀ rẹ̀ nínú àwọn sálà káàdì nàmẹ̀ká àbáwọn ṣe ní pẹ̀lú àìkìjábo ọ̀ṣunà àwọn kì í nífẹ̀ẹ́ yàn títí káwọn ní yàrá kó ṣe tó bọ́lá mẹ́sì tó sì máa bẹ̀rẹ̀ lọ pátíkálì àwọn àlùsùn lè ṣe é kọ́dà kó ń tọ̀ ń kókó yẹ kókó yẹ kókó yẹ nínú mọ̀ sọ àwọn ẹṣin kí ni wọ́n tẹ̀lé lọ pátíkálì sọ wọ́n fún sáà làwọn bẹ̀ sọ sọ àlàyé ní jẹ́ àmàlú fún wa wọ́n ní ìfún jáàmì ọ̀nù lè lè máa rọ̀ ìbàlẹ̀ tọ́ àdìlá wàtàkọ́rù rẹ̀ gbogbo tá a bá ti mọ̀ ní ìtẹ̀lé kan lóhùn gbogbo tá a bá ti mọ̀ bá a máa gbé súnmọ́ lọ́hùn lẹ́yìn tó ṣe pé ṣẹ̀rẹ́ ìsìláàmù fọwọ́ sí i. ẹni tó wọ́n kọ̀ ìyáda rẹ̀ ìdẹ́fínísàn lọ́sọ̀ yìí náà bá kọ̀ ìyáda rẹ̀ pé tí ṣẹ̀rẹ́ ìsìláàmù fọwọ́ sí i ara wọn ọ̀gá tí wọ́n sọ pé ẹ̀yin tẹ̀ sọ pé káwọn ṣe ní kúrú jọ̀nà ní kí ń bẹ̀ ṣèbí kùránì là ń ká lọ́wọ́ náà ń kà lápapọ̀ àṣebí láàyè láàyè lọ́wọ́ láṣẹ ṣé ṣẹ̀rẹ́ ìsìláàmù wà fọ́ sọ̀rọ̀ Islam kan wọ́n sí láàyè láàyè lọ́lọ́ àmọ́ kò ló ṣe ní àṣẹ sọ́kò ló ṣe ní àṣẹ òun àgbọ̀dọ̀ wá ti ẹnu sọ̀rọ̀ Islam tó ndí sọ̀rọ̀ ìsìlámù bá fọwọ́ sí òní jẹ́ dáadáa. bákan náà àlùmọ́nìkà wọ́n ní ìdájúmọ̀túmọ̀ sí ẹ̀ tábà tìmọ̀túmọ̀ àìmàrú dẹ́gbẹ́dẹ́gbẹ́ àwọn ọ̀túnmọ̀ àìmọ̀nìkà nítorí wọ́n kó sí ìdí ni wọ́n ṣe ra wọn. sọ̀rọ̀ wọn á pẹ́ وهو كل ما قبحه الشرع وحرمه وكرمه gbogbo tí ìrẹ́ ìsáàmù bá ti pọ̀ fún wa tó ní ọ̀dà yálà wọn ní àrọ́mù ni yálà wọn ní mọ̀tòrúkù ni tó ká dínà sí nǹkan yẹn káwọn wọn kọ́ lù sí kàtíkórí àwọn tó ṣẹ̀ máa wá béèrè béèrè ẹ̀ẹ́n sáwọn àjíyà ni sáwọn ọ̀wọ́lẹ́ ni ìrẹ́ ìsáàmù ní ìpò ọ̀dà ọ̀sẹ̀ béèrè pé sọ̀wọ́n náà wọ́n lè jẹ́ nàbẹ́ so eléyìí àbí ìbéèrè gbogbo béèrè rẹ̀ ìpàtàkì àmúlẹ̀ eh, máa wú wà lẹ́nu àlẹ́ mọ̀nkàrí. kó ṣe pàtàkì tó wọ́n lè ṣe ẹ̀rọ pọ̀ nínú nǹkan tí wọ́n bà fún wa wọ́n ló wọlé tí máa ń so wọn bá wọlé fáwọn ìwọ̀n mẹ́rin. àdéhùn mọ̀ yóò ṣàdédé jẹ́ ọkọ̀ lọ́wọ́ wa fún wọn ní Kùránì tí kì í bá ṣe pẹ̀lú pé wọ́n ṣe àmúlẹ̀ máa wú wà lẹ́nu àlẹ́ mọ̀nkàrí. wọ́n sì bẹ́ẹ̀ wọ́n fa mu sọ́dọ̀ àlẹ́ mọ̀rán àyà wọn ti tọ́ أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر ẹ̀rí pé lọ́rọ̀ wa sùhánà wọ́n ta aláṣọ láàyè ọlọ́run ò sí ní automatic pé tó o ti jẹ́ kan nínú ẹni tí ń ṣe gbàlégbà yàní generation yìí náà òdìdí pẹ́lú ọ̀hún náà láà kì í sọ automatic o ọlọ́run ti àwọn owó náà máa wù látara pé ẹ̀ ń ẹ̀kọ́ lè ṣe àwọn láti ṣe dáadáa ẹ̀ ń pàṣẹ dáadáa wọ́n ẹsìn ló ń kọ ìbàjẹ́ ẹ̀rú jáde mọ̀ sí nínú rẹ̀. irú eléyìí làwọn àlùmọ̀ ní òde nínú àwọn tó fi sáré nínú àwọn ẹ̀yẹ̀wò bí táwọn ẹ̀yẹ̀wò bí bá ní bàjẹ́ lọ sí ìrẹsì lónìí àwọn onípọ̀ kọ́dà wọ́n tún gbé e lárugẹ. sọ̀táwọn ẹ̀yẹ̀wò bí bá rí obìnrin tó jáde lónìí tó wọ òwò tó jáde ní òwò tí òwò ẹ̀dùnkẹ́ ó tún wá gbé e lárugẹ fún àgbè sáré láàrín ilé ìtúnlájú kọ́dà ibi táwọn bá dé wọ́n mú obìnrin wọ́n wò wọ́n á ní láìdáàmù wọ́n á sì máa lo nǹkan sórí ẹ̀ ní Australia obìnrin ní òtí òun tẹ́lẹ̀ wọ́n á lo láìka sórí tó wọ́n á lo fúrúùtù sórí rẹ̀ gbogbo wọn lọ kiri ká ẹ̀rọ àwọn ènìyàn tùmẹ̀ lẹ́yìn. so bí bàjẹ́ ṣe wá rí yẹn iṣẹ́ ti sáà kọ́ bàjẹ́ àwọn ènìyàn pọ̀ wọ́n sì mọ wá ní ìlànà lọ́nà ọba fi ṣe ibi wọn lórí ahọ́n àlejò àwùjọ àlejò láti ọ̀sẹ̀ lẹ́m lókè lẹ́yìn káwọn yóò bá bẹ́ẹ̀ wò láàánú káwọn yẹ̀wò jí rí sọ àbí ká máa kọ ìbàjẹ́ ká sì máa kóra wá sí gbogbo dáadáa. bákan náà wọ́n ní ara nbàlẹ́ àwọn pàtàkì títún bẹ́ẹ̀ pé òun yóò jẹ́ ogun nbà táàbì mọ̀ pé lágbájá yìí ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ tòótọ́ àmọ́ ọkọ àbúrúkọ́ra wa á sì mọ ẹ̀kọ́ ìdára wa lórí dáadáa ni. sọtabarọ̀ rẹ̀ méjì tí wọ́n láwọn bára wọn sọ̀rọ̀ àbí ẹsẹ̀ wá sí bí àkùnrin bá ti dùn wọ́yì àtúnká wá sí ààrẹ nǹkan kì í mú tó ṣe pé wọ́n sì sọ fún àwọn oníwà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ta ni ẹni kọ̀ bá ní ẹni tó bá ta bá kó lọ òfin lẹ̀ sí. wá sí òye máa jẹ́ káwọn afárá wa lẹ́rìn gbogbo wa. ẹni tí sọ yóò bá wí àwọn tá à ń gbọ́ náà yóò bá wa wí. sọ láti jọ́ tí wọ́n ti máa ń gbọ́ wá sí bọ̀ wá rí bí wà sí ọkọ̀ wí tẹ̀sí màláyíkà tẹ̀sí àjọyọ̀ ọlọ́wọ́ wa. àbẹ́lómi tí wà sí bá bá wí ìdádé kọ́ra bí ìbá jẹ́ alimu onímọ̀ tí wọ́n bá ṣe wá sí tí wàá sí wọn bá ta bọ́ mọ́ fi ṣe ìdágbé èmi náà ń bá lò èmi náà ó ṣe rọ́ọ̀dù lóde òbá tó bá ní mẹ́rin wá tó jẹ́ pé nǹkan tó ṣe yìí jẹ́ káàtó so onímọ̀ gidi ẹni ọlọ́run tààrà yóò fi ìtàn yẹn lẹ̀ so nínú àwọn àǹfààní ti bẹ́ẹ̀ wọ́n tún sọ fún wa pé òun ló ṣe sábà nípa ìrìnlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wa lórí àwọn ọ̀tá wa bákan náà òun ló sì yẹ ká lè wà well established lórílẹ̀ láti máa rẹ́sìn ọlọ́wọ́ bá sí àdéhùn ọlọ́wọ́ bá ní lórí ọ̀gá tẹ́ bá ti encourage dáadáa tẹ́ ń rí àwọn èèyàn tó ń bi tọ́lọ́wọ́ fẹ́ ọlọ́lọ́wọ́ mọ̀ ràn yín lọ́wọ́ tó wọ́n ti bákan náà yóò máa jẹ́ sábàbù sàdáyàmọ̀ nílẹ̀ àlẹ́ òun láwọn fílà yóò máa jẹ́ okùn bọ́ọ̀là kó o lè fi ìparun kó o lè fi ìyọ̀rọ̀ ọ̀bà láti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ so níparí ọlọ́run tó máa ń lò bákan náà láti gbé gbogbo tí jẹ́ àlùbáwọ̀dì àtàwọn tí ń ṣe ọlọ́run bí káwọn lágbára lórí rẹ̀ so fún kéré gbogbo ẹni tó bá jẹ́ dání tí pé kò lọ́sọ́ tó lọ ọlọ́run ọba so kí ṣe àdáhùn mi máa rúfin nìkan lọ́wọ́ máa kankan bí àwọn kan gbogbo wá sí tiwọn láyé ẹ máa kí wọn ẹ máa gbà rẹ̀ lẹ́yìn àwọn sọ́kà tó sọ̀rọ̀ tọ́lá ọ̀rọ̀ ṣàfihàn kò tiẹ̀ kàn wọ́n ọmọ kí wọn bá gba ọ̀rẹ́ máa lọ bí bọ́ọ̀lù wáàsí ti wọn. ṣùgbọ́n tó bá mẹ́sìn wáàsí tó jẹ́ ní ápẹ́lẹ́ yìí ọ tàbí ìlú sàbí lọ wá pé ìlú Islam lábẹ́rẹ́ tó ti lóyún yóò lè yẹ sí kan gbogbo eléyìí mu. tòtòrí pé mọ̀fọ́fọ́ máa láwọn olè máa rúbọ náà lè wọ́n ká kọ́nsẹ́pì rẹ̀ kò gbọ́ yé. tó nínú àlàmù olè máa rúbọ náà wà lè mú àríbàjẹ́ lẹ̀ ẹ̀ ọ̀bàjẹ́ sọ ẹ wá fẹ́ mọ ọmọ dáadáa lórí ìbàjẹ́ kò pọ́sìkò bàtà nàbí sallallahu alaihi wasallam lọ́dọ̀ gbé wọn lè kí ọlọ́run bá tó fún ọlọ́run ìyá àríwá ni mo náà ti rò fún fàánzir wà rọ́bà kàfàkàbìr wà kìyà bàkàfàkàbìr wà ròtìzà fàájò. fàròtìzà fàájò aláṣìmọ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́sọ̀rọ̀ pé ó jìnà sí gbogbo tí ń jẹ́ ẹni pé ẹbọ lọ́nà kọ́kọ́ ti síwájú nítorí pé ẹbọ làwọn ará mọ́ta ti jì sí so tí ẹ bá wá ṣe dáwà fún wọn níbi tí ìbàjẹ́ yẹn ti wà àdìgẹ́ kọ́kọ́ gbé bàjẹ́ kú o kẹló gbére ni kẹló wà máa mọ dáadáa lórí òun náà ní fún ọdún àtàwọn afáàmù sàlàyé wa pé dáwà olùmọ̀ fáásì ní mọ̀kọ́dámún àyàjẹ́ ìdùnnú sọ̀rọ̀ yìí so tó bá jẹ́ bàjẹ́ lákòókò gbé kó àrí àwọn ìjọba kan wọn kóra wọn jọ wọn làwọn tó kù sójú ọ̀nà ọlọ́wọ́ bá àmọ́ wọn ní àwọn bídíà lọ́wọ́ kódà nínú àwọn bídíà kan ṣe èyí tó fèrè sọ wá sílùú ẹ̀sìn bẹ́ẹ̀ àwọn ní afẹ́dọ́ máa ṣe dáwà pẹ̀lú àwọn ẹni yìí tọ̀ ìṣẹ̀dáwà wa pẹ̀lú wọn abẹ́tọ̀ wọn sákèèsì àwọn ẹjọ́ sọ̀rọ̀ pé àlámùbìnrin máa kó jámọ́sí dáadáa jámọ́sí dáadáa ìtàn fi lọ́wọ́ tó jẹ́ bídíà njó mu wa lè máa ṣe dáhùn àpapọ̀ níta ẹgbẹ́ lọ́wọ́ tí o da ìdá ọwọ́ fi lẹ̀ tí o bá gbà lọ́rọ̀ agídí náà máa ń gbà ní ara ẹtí mà mí tẹ́lá ara rẹ̀ ṣe kán ṣe dáwà nínú àwọn ọ̀rọ̀ tí kò bá ṣe máa ṣe nǹkan àwọn òun dàrú tó sọ fún ṣídà náà máa wà ń bẹ gbà mí èyí tẹ́lẹ̀ o jẹ́ ààyè tí jẹ́ ààyè tó pẹ́ lọ́wọ́ ọjọ́ ayé yẹn ṣídà ṣídà ṣídà ààyè ìlú àti ìlú so gbogbo ọdún ayé yàn yínú yínú yínú ààyè méjèèjì náà lèèyàn máa ń lò gbogbo ẹ̀ ló láàyè òun làwọn onímọ̀ ń pè ní àlẹ́kìmọ̀ tó tó bá rẹ̀ sí pé kò sójú ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ tí wọ́n ń sọ gbogbo ẹ̀ láti fi sáàyè rẹ̀ ẹ wàrà wọn kò ní wọ́n ti ẹ̀ hikmọ̀ àwọn àfa wa ní ń bú ọ̀yọ́dọ̀ wọn yíyá sọ ìbí ẹ̀rọ kábẹ́lẹ̀ hikmọ̀ ni màá fún wọn hikmọ̀ gan kí definition sọ ṣíta nìkan àwọn ọmọ rẹ̀ torí pé tọ́lọ́ bá sọ̀rọ̀ nínú Quran asọ̀rọ̀ àyíjẹ́ nínú náà sọ̀kẹ́ yóò sì máa ràn mọ́ kankan mọ́ bí irú nínú ẹ̀sà àdámọ́ sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ti ṣe ìrírí tí ń bá dáwà bò ó ti lé twenty years yóò sọ̀rọ̀ pé ṣàmù sí díẹ̀ díẹ̀ níjọba ni díẹ̀ díẹ̀ ó tàn wàkàdáàdìka láàyè sáàmù ni mọ́kàrù ìrìkì àrímọ́kàrù ìyàgbẹ́pọ̀ sọ̀rọ̀ ọ̀gá tó bá bẹ́pọ̀ mọ́kàrù àríkò bí ẹni tí wọ́n fẹ́ lọ ṣàlàyé ìkúnlẹ̀ fún ẹnìkan bàbá kọ́kọ́ lọ́dọ̀ bàbá tó ṣàlàyé ìkúnlẹ̀ òun náà wọ́n wá kúnlẹ̀ bí bàbá wọ́n wá kí bàbá tó wá lóun ṣe kí ni lẹ́sẹ̀ wọn ṣàlàyé mo kàn ṣe fún ilé ẹ̀kọ́ ni mo lè dá o àwọn ilé ìṣèlú làdá hàlùsùn náà wọ̀ ìjọba àbí bẹ́ẹ̀ kọ́ afẹ́ yàní afẹ́ tako bídíà àwọn ẹgbẹ́ ṣe a mọ̀ pé bídíà ò dáa so tó bá mú bídí àmọ́lẹ̀ ẹni tí ń ṣe náà kùjẹkùjẹ ń bẹ láàrin àgbọ̀dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ káàdì sí ẹni tí ò sí bídí à sọ̀rọ̀ la fẹ́ kọ̀rẹ́ sí bídí àwọn dáwà fi kọ̀rẹ́ tẹ̀ ìwé àjọmọ̀ sí wá sí i tó dà káàdì ní ìgbà ara wa ṣé náà ní káwọn alùsùn náà ìjọba náà fi máa ń kọ̀rẹ́ sí bídí àlẹ́ kì í ṣe lànà wọn so ó dùn ó yanjú káwọn bídí àlẹ́ wọn mọ̀ pé ẹlẹ́yìn ò bá wọn lọ kì í sára wa débò pé o tó òfin tó ní dábùkù káwọn tí ò tiẹ̀ mọ̀ kánmọ̀ kàn tí wọ́n wá lọ pé ní àbá súnà làwọn ẹsẹ èwo ni wọn máa gbọ́ àwọn bíyà so ilé yìí ṣe òṣèlú gbẹgbẹ náà òṣèlú ẹni òṣèlú ẹni hádà ẹni ìtumọ̀ so gbogbo àwọn ilé gbogbo òṣèlú kò hádà bò ìtumọ̀ ẹsẹ ẹsẹ sọ ẹni ẹsẹ ẹ̀kọ́ aláṣẹ yìí tẹ bá sọ fún àwọn àgbọn mẹ́rin so fún kéré kọlọ wà fún sàṣà lọ so aláwọn olè máa ń bàdá lọ hàn lè mú kárí wọn ni kò sẹ́ni kan tí ó gbọ́dọ̀ máa ṣe tí bá sa àwọn onímọ̀ àmọ́ kó ìgbà tí ìmọ̀ ìrọ̀ wá dé owó yẹn tó kì sẹ́yìn àwọn onímọ̀ sori káwọn mi fún wọn fún wọn sì gbọ́ yé tábàdà ìlú tó ti ṣe ìbánidọ́wọ́ bí ẹni tí ń bá sọ̀rọ̀ lọ wọn ni káwọn ọmọ wọn rẹ iṣẹ́ àwọn wọ́n ti dín kó àwọn tó rọ̀ mọ́ sí wáàsí fún yẹn àwọn báyìí àwọn báyìí ló rọ̀ mọ́ sí wáàsí àwọn báyìí àwọn báyìí depi. rọ̀ mọ́ sí orúkọ ṣe sọ̀tàlá débi pé wọ́n bá débi pé tíra kíkà lásán gan débi pé wọ́n kàn á mú fún àwọn tíra sórí tọ́ba yọ pé ẹ̀ ọ̀sán ṣẹlẹ̀ àwọn bá wa sọ̀rọ̀ lọ́wọ́ bá ṣàbí ìlú lọ́dún ìsìn ẹni tẹ́tí láti mú ìwé rẹ̀ ní kéwòn ìṣòro ó ti kó gbọ́n ọdún bíi kéwòn kíké fún wa ní kò tí kò ṣe wáàsí náà nítorí wàá kó mọ̀ ṣe wáàsí. sọ̀wọ́ wàá fi ìmọ̀ yìí sọ́dọ̀ àwọn nǹkan àwọn ẹgbẹ́ kò lọ sọ̀rọ̀ ọlọ́run bá wù kò ní bẹ̀rù. sọ bẹ́ẹ̀ náà sì ni aláìmọ̀ kan mọ̀ kó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ọlọ́run bá wù sọ ilé láti mo gbọ́ àbí mo tí tí wọ́n Báyìí àbá àgbẹ̀rẹ̀ àti ìlà ẹ̀rọ bá a sọ̀rọ̀ lọ́wọ́. Wọ́n náà ní Rasulá Sàṣálá Rasulá So wọ́n ní ìmọ̀lá máa ń ti dá wa. Wọ́n náà níbi sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ní alábàṣí rọ́tí àná wà máa lè tábà àní gbogbo ẹni máa ń tẹ̀lé àti sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀. So àwọn ọmọ mọ̀lá ti o fún ti àṣọ. So yìí tó wá jẹ́ pàpàmbá rẹ̀ yẹn ni pé bẹ́ẹ̀ bá jẹ́ onímọ̀ náà kó wá ló máa rẹ̀. Èyí jẹ́ àǹfà tí ó máa sọ pé ọ̀rọ̀ ẹnu mi yẹ kó ẹ má wò sẹ́ ẹ̀ yìí tó bá bá bá jẹ́ àbá lórí tó máa lu ìmọ̀ rẹ̀ torí pé ní ti jẹ́ àlẹ́ inú òun náà ní àlẹ́ amadu tẹ́lẹ̀ bí àwọn sálámù ti ṣe àlàyé rẹ̀ fún wa tó ẹ̀ nílẹ̀ apá náà ẹ̀ wá sáyẹ̀sì mú ká òwúrọ̀ wọ́n sì sọ̀rọ̀ táwọn ẹ̀ wá sáyẹ̀sì rẹ̀ pé ọ̀rọ̀ mú ká mú ká ló gbọdọ̀ pọ̀ torí pé ìbàjẹ́ ó ti pọ̀ láwùjọ lọ́lọ́sẹ̀sẹ̀ wá lé láwọn abẹ́ wá fi kún sí so ẹ bá fẹ́ tún bàjẹ́ ṣe ẹ èèyàn rí ìbọn lẹ́lẹ̀ ìbọn ló dà sílẹ̀ àyè tá a ti fẹ́ kírun kí lákòókò ṣe káwọn kírun lórí ẹ̀rọ ní kájọ́ wá fọ ìtọ́ rẹ̀ tó àkọ́kọ́ fọ́ ìgbọ̀nyẹn ẹ̀rùn náà kájọ́ wá sí kéwù kájọ́ wá lóko fún ìfọ́ dà àtàbẹ́ yòókù tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ́ àdáwọn ní ilẹ̀ lọ́wọ́ ìlànà rí tó ìbàjẹ́ tó wà lórí àkọ́kọ́ káàkó tó kọ́ ló pé àwọn àṣà máa dáadáa ṣe ní òwòrí tó ìtí wà bí láti ọ̀ọ́ òun náà ni gbogbo tí a bá ṣe lálàyé fún wa lónìí gbogbo ẹ̀ ó gbé síbẹ̀ ń bẹ nínú àwọn tí ń gbé pè tó ń gbé àṣẹ ìṣòwò tí wọn ẹni wọn máa pèjú ìwà fún wa. pé gbogbo àlànà yìí fún wa láyé gbogbo tí ò tí tó ká fìyàn sínú náà ó fi sínú náà kódà yóò ṣe gbére nínú ẹ̀ káàrà àwọn àfẹ́sìn wọn tó tán lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni láwùjọ wa yìí a rí àwọn èèyàn tó ṣe pé gbogbo dáwà àti wọn láyé gbogbo dáwà àti láyé ibi ọwọ́ ẹ̀yẹ ọwọ́ ẹ̀yẹ ọwọ́ ẹ̀yẹ ẹ̀yẹ sáàdá máa fi sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ sáàdá ṣùgbọ́n bá ní nǹkan kò ní sọ ọ́ kódà tí nǹkan wọn bá forí sọ aspẹ́sì mo yóò ní wọn náà ti sọ ọ́ níbo ní ìbẹ̀ tán ní sáwọn kan àbí níbo ní nǹkan ayé kan ló pa wá pọ̀ tó lé ní sílà aláàlùsọ ní ọ̀wà ìjàmbá tó tẹ máa wo gbogbo ẹ̀rọ lásìkò ìkálẹ̀ àti tẹ gbogbo àwọn tó kọ́ oríṣiríṣi sáni nínú àwọn tó fi ẹ̀rọ dáwà ẹ̀rọ ní wàsàkúyà sàlàyé ẹ̀rọ ní ilé níbi dáwà mi sòbí ọba pè lọ sí ibi ẹbọ wọn àgbẹ̀ lọ sí ibi kúfùrù àbí wọn àgbẹ̀ lọ sí ibi bíríàn àbí wọn àgbẹ̀ lọ sí ibi máṣíà gbogbo ẹ̀ ló pé lára wọn. bẹ́ẹ̀ bá sì bá wọn tí wọ́n gbé ọ̀rọ̀ bíyà yà àwọn bíyà ẹlẹ́gbẹ́ tí wọ́n gbé lọ́wọ́ náà so omi bẹ́ẹ̀ wọn tó pé ìgbẹ́gbẹ́ tí wọ́n ọdẹ kò ṣe omi bẹ́ẹ̀ tó dé kò kúfù omi sì bẹ́ẹ̀ tó dé máṣíà so wọ́n wá dá nínú rẹ̀ so èyí ti da ìbọn ni káwà ní wọ̀ntúnwọ̀nsì so abẹ́lẹ́ ọba aláṣẹ kò sì kó òun nìkan náà ní ọ̀nà tí ò sí ní so gbẹgbẹ sọ́nà àlẹ́ ìṣòwò bá aṣọ àwọn sálàkù ní òun nìkan ní ọ̀nà ọ̀la kọ́nà ọ̀bà sọ̀rọ̀ àlọ́ wọ́n sàrà wọ́n sàbí ẹsẹ̀ wa ti wa náà rẹ̀ nílé wọ́n sà àwọn akún ọmọlẹ́yìn alẹ́wà Muhammad sallallahu alaihi wasallam so ní báyìí so máa kó kó lọ lọ lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀ṣáré tó bá ní àwọn صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين بسم الله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته إذا آه، في يمكن Kódà pé ó ti sí ọ̀rẹ́ ní ti àwọn ọ̀rẹ́ kàjẹ́, àwọn tó rẹ́ àsìkò tí ó sì ń ṣe ní ẹ̀jẹ̀. àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni nǹkan ṣẹlẹ̀ ní ìjẹta lọ́dọ̀ friday tí kìíní oṣù tó ṣẹlẹ̀. ọ̀nà méjì ni ó lè jẹ́ oṣù pẹ̀lú káà ó sì lè jẹ́ oṣù pẹ̀lú káà tó lè jù lè jẹ́ tó wá ní pẹ̀lú káàkùn yẹn ó rí i pé àsìkò wà tí ó rò tí àsìkò ọ̀sán ni yóò ṣẹlẹ̀ tó bá jẹ́ ní ti tòru ní òun ní àlùkòṣù ọlọ́run wá kádàrá pé ó ṣẹlẹ̀ ní ọjọ́ friday àwọn wà ní mọ́ṣáláṣí lọ́jọ́ yẹn a kí ìṣàkíyàn lọ́kàn náà ọmọ ìyá wa sọ pé a kì í ní o. adébísọ̀rọ̀ sọ́lá ń sàlàyé fún wa wípé tí òun kan báyẹn bá ṣẹlẹ̀ ìdí máa ń ṣẹlẹ̀ wípé ọlọ́wọ́ wa fi ń ṣe ìzá àti tàfún ìdùnnú ọlọ́wọ́ fi ń kì wá nílọ ó sì fi ń pa wá láyà ó sì fi ń sọ fún wa pé nǹkan tẹ́lẹ̀ ṣe fún mi ò tẹ́lẹ̀ lọ́rùn ìtumọ̀ rẹ̀ yàtọ̀ ọlọ́wọ́ wa ń bínú tí kìíní bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nínú ọjọ́ ọ̀rọ̀ fúnra ìdènà. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kẹta ní sọ̀tún àwọn sàlẹ̀ fún wa nǹkan tó báyìí ló jẹ́ ni. àmọ́ nǹkan tó wá báyìí ló jẹ́ ju òun náà láyé màkàmàkà tó kọ̀ ládùúgbò tó kọ̀ ládùúgbò àwùjọ wa yìí. ó parí ń jẹ́ jáì àlẹ́ sọ̀rọ̀ àṣẹlẹ̀ àṣàlẹ̀ fún wa yìí pé tó bá ti ṣẹlẹ̀ lẹ́yìn àlẹ́bí yára yára báyìí sọ̀rọ̀ yára yára ìtẹ́ẹ̀lì lọ ẹ̀rọ wọn kí òun ni o lẹ́yìn àti bá kí òun náà ẹ̀wọ̀n ṣe ṣẹlẹ̀ fáà lẹ́yìn àti bá ṣe ṣẹlẹ̀ fáà òun náà ẹ̀ ṣe sàárà torí pé ìdí ọlọ́wọ́ bá ní títí kí ni ó fi ká lọ báwa ti gbé òun lóta abẹ́ kí òun láyò ṣe ẹ̀rọ tá a rí káwọn fẹ́ ṣe àtàlùkà ní oyè lẹ́rìí ha ọlọ́run gbàgbọ́ àtẹ̀mí náà ọlọ́run gbàgbọ́ àtẹ̀mí náà ọlọ́run gbàgbọ́ àtẹ̀mí náà ní ẹni tó ẹ̀rẹ́ ní àwọn àwọn òbíyà yìí wọ́n ti mọ́ mọ̀ pé ah, àsìkò yìí ti jábà kan tuntun dé láyè míwàá yìí àsìkò ìbínú ọlọ́run ni wàlá yìí àwọn ìdí ìṣẹ̀lẹ̀ nǹkan tó ń bu lókè rẹ̀ kẹ́kẹ́ ìgbọ́jà àwùjọ èyí ṣe ìdàrúdó yá ìmọ̀ kan àgbà ṣe pọ̀ mẹ́tò àdéhùn sọ̀rọ̀ ní kẹ́ ẹ má pé àwọn àṣàlù tí èmi bá wà sùn tọ́gbà tí ìgbọ̀rọ̀ lọ sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ òwe lẹ́sìlá yẹn kà mí yẹn. báwo la ṣe wọ́n yẹn lẹ́sìlá yẹn rẹ̀ torí a lè sọ ọlọ́run ìkára rẹ̀ ló ṣiṣẹ́ rẹ̀. ó dàbí ẹlẹ́yìn tí mi wù tẹ́sẹ̀ báyẹn mo ti witness ní òṣùwù yìí ní two thousand and six two thousand and six ní ps mo kò sí kò ṣẹlẹ̀ ní ti 2006 kò sí kò lélẹ̀ ní 2019 bóun náà ti rẹ̀ ṣe òun náà pé rákà méjì náà rẹ̀ rákà méjì wá rè ó yàtọ̀ sí àwọn rákà méjì tá a máa ń kí rákà méjì ni àbáwò òkú méjì la máa ń ṣe bóun náà ti ṣe rákà alákọ̀ọ́kọ́ tí ẹ bá ti bẹ̀rẹ̀ ìyókà bá ń ta tí ẹ bá ka bá ń ta ìtàn èyí wà á ka súwọ́ tó kún gẹ́rẹ́ yẹn máa ka súwọ́ tó kí tó kún gẹ́rẹ́ lẹ́yìn pàtẹ́ ẹ̀rọ wa ṣe tán yẹn èyí wà á rògbò èyí wà pẹ̀lú olùkú yẹn náà torí wípé nǹkan tá à ń ṣe ni pé ìbínú ọlọ́wọ́ wa yẹn kọ́lọ̀ wa lè ṣe é kọ́lọ̀ wa kì í ṣù wá èyí ó sì láti máa ti ọlọ́run torí pé nínú àwọn ọ̀gá tí máa ń yọ ọlọ́run ọba nínú òun náà ní òun náà ní àwọn ríkì àwọn àgbà òun máa ń yọ ọlọ́run wa nínú torí pé bí ọlọ́wọ́ bá ti pa ẹjọ́ ọdún bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ti pẹ̀lú bí inú òròyìn ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ń bínú táyì yẹn ọwá ní bùkátà láti ṣe ìkan tí òròyìn ọlọ́wọ́ bá nínú a wà pẹ́ lórí òkú yẹn náà tá a bá wá ṣe òkú yẹn náà tí a wá gbé orí sókè padà tá a ti ṣẹ̀lẹ̀ àbáwò ní àbídà tá a tún kó sórí ìdúró padà a tó wá ka báṣíà a tó wá ka súnà tó ṣe kí tó kún fún àti òkú eléyìí àkọ́kọ́ yẹn sẹ́wọ̀n tó ti di òkú mi ní rákà kan so rákà àwọn àṣẹlẹ̀ àwọn kù á ṣe á ṣe òkú so á tún pẹ́ẹ́lẹ̀ rẹ̀ àwọn gbé orí sókè á lè wá sí á lè wá lọ sí ìṣòjú so tó bá lọ sí ìṣòjú yẹn tá a ti ìṣòjú kan á lè wá ìdíje bá a ti rí rákà alákòókò náà láti rí náà láti rákà ẹlẹ́ẹ̀kejì eléyìí wọ́n pè ní sọ̀lá tú kálukú lọ́sẹ̀ máa ń kí nìyẹn lẹ́yìn pàtàkì wá ṣe léyìí tán àwọn abẹ́rẹ́ sí máa bí ọlọ́mọ ọba gẹ́rẹ́ torí pé àmì àmì ìbí ọlọ́run ni ọlọ́run bá ń jẹ́ ká máa mọ̀ yí pé ilé ìṣe òtẹ́mi lọ́rùn o inú sì ń bí ní pẹ̀lú kẹtẹ́ ìṣe ìtumọ̀ rẹ̀ kí làwọn èèyàn wá ń ṣe káàkiri bí i pé wọ́n ti rọ́bàṣẹ̀ káàkiri pé ọjọ́ báyìí ọlọ́jọ́ báyìí òkú àwọn àbá ọ̀tún bá fún ọdún tó rùn bí kí ní ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí torí ní àwọn àbá kò rí pé ọ̀nà méjì ni tó bá ti pé bí kí ẹ̀ṣẹ̀ yọba ẹ̀lẹ́ bẹ̀rẹ̀ láti bàrẹ̀ ẹ̀lẹ́ lè tó bí o ṣe ní tó lè mọ̀ bí tó bá ti bẹ̀rẹ̀ tí wọ́n ti pé kí ẹ̀ṣẹ̀ yọba ẹ̀lẹ́ báyìí wọ́n ti fún wọn láwọn àdúrà yẹn pé kọ́ pàdé lọ́dọ̀ òun wọ́n ti bẹ̀rẹ̀ àdúrà yẹn ṣé wọn bá nínú àwọn ṣe yìí ní òkè èyí ló ń sẹ̀wọ̀n pé ó ń kí wù ó wọ́n ṣe nǹkan yìí ilé kan bẹ́ẹ̀ ti pé tó àdéhùn sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ nípa onípa wa rere tí ìbá ṣe yìí a ti tọ́ sí ìyàwó ọba kọ́lọ̀ ọba gbogbo jẹ́ ọ̀ká wa ṣé èyí ò ní àbàlà bẹ́ẹ̀ nínú àwọn ìtàmì tí ó tún lọ tí ó tún ṣẹlẹ̀ torí pé

a ti disbọ́sẹ̀ ní bíbà yìí pípò ní a ti máa bá alùpàmọ́lá tó lọ kí àwọn ìdáwó ní kíkà kò súnà a lè sàlàyé kí ni alùsùn náà wà lórí ẹ̀ àdúrà sọ̀rọ̀ sọ́lá pàtó àdìsí oríṣiríṣi fúnra wa pé àdúrà sọ̀rọ̀ sọ́lá sọ̀rọ̀ wa yìí pé sọ̀tàrọ̀ ń bá àmì hábàrà wọ̀ òmùrù nkìmúnà tí ó bá padà yá ẹ padà rí àwọn olórí kàtọ́nà ọgbó ètò wọn pè á sára ní pé gbogbo owó yìí ni kò ti tún lè fẹ́ gbogbo property yìí ni kò ti kò ti tún lè fẹ́ gbogbo kọ́dà tó bá tó bá rọ̀ fún wọn ní pé kí wọ́n lè há ìṣẹ̀lẹ̀ yín mọ́tí wọn jẹ́ ní wọ́n máa tẹ̀lé ìwọ ọlọ́run bá ti kádà láwọn ọlọ́run lè ṣe ṣàtàwọn ìjọba àmì kàtà wọ̀n kò wọ́n mú un kì í wò dára lẹ́yìn ìgbà tó ti pé títa yé lọ́wọ́ ọ̀tàlẹ́sọ̀ sọ́lá ọ̀tàlẹ́ yìí àdébùwá sàlẹ̀ ilẹ̀ sí náà lè tó tó kó tó tó jẹ́ náà nǹkan tó tún jẹ́ sí náà lẹ wọ́n tún kú sílẹ̀ àmọ́ ìtàlẹ̀ sọ̀rọ̀ lọ sọ́lá wọn sálẹ̀ ìfún àti pé tó ń bí wọ́n bá ti kú sílẹ̀ ló wọ́n dà lẹ́yìn sọ́lé pé wọ́n dà kan fi àjẹ́ yín wọ́n tún gba owó yín owó tó tún tẹ́lẹ̀ tó jẹ wọ́n tún gbà kí làbí sọ̀rọ̀ sọ́lá wọn sálẹ̀ ìfún ànábì yìí fún un lọ́la lọ sí. jáde sí wọn eléyìí wọn wá jẹ́ ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ alùsùn náà alùsùn náà gbogbo tí máa jẹ́ protest ti demonstration sitting gbogbo àwọn ilé ẹ̀kọ́ ṣe wá ẹ̀yẹ ó ṣe kó sí láàrin ẹ̀ tó wọ́n fi ìjẹ́lẹ̀ alùsùnà lẹ́kẹ̀ ṣe àlẹ́lẹ́ yóò tàbá sọ pé alùsùnà lẹ́kẹ̀ iná sí òun lẹ́yìn so tàbáwá lè ìgbà tí ń ṣe orí pé ó ti wà nínú òṣùlù ni tàbá lọ pé òṣùlù alùsùnà àbí òṣùlù sàlàfíà kò tọ́ka sí pé òṣùlù ní ìfẹ́ tó ṣe pé yóò gbé ẹ̀kọ́ òun ẹ̀sìn nínú òṣùlù alùsùnà ní wípé ìtìláà wàhálàmù ìtìláà òní pé kápọ̀ yọ kájẹ yọ ọ̀ṣọ́ṣọ́ náà kámọ́pìnra yẹlẹyẹlẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ bí mùsùlùmí bá dé ìpín tó pìnra lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ kàlù ní èyí alùsùnà adébùsọ̀rọ̀ sálà ó sì sọ ẹ̀jẹ̀ nígbà tó mẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ yẹn ìwé adébùsọ̀rọ̀ sálà sọ yìí pé àwọn Yahudi àti ìtàsọ́ra owó wọn tó sì yún wà pín sí àwọn ọjọ́ òun ló ṣe kiri ó padà pín àdébìjẹ́ sàlẹ̀ ìpín màánà àléhí wọ́n hàlì náà tí wọ́n bá ti wá lọ fún yẹlẹ̀ yẹlẹ̀ tí wọ́n ti ń láàmì ìlú tó ṣe láwọn ẹ̀fẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn tí wọ́n wà lọ́dọ̀ tí wọ́n wà láìwọ̀ àwọn olùdẹ́kọ́ ojú tún sí wa wò náà àwọn tí ìdáhà bá sì ní ìnílọ yìí bóò ni àmìrù ni ó ṣe jẹ́ súfì tó àjálù súnlẹ̀ kò yé ni àmìrù ìjọ ó jẹ́ súfì ó jẹ́ tìjàníyà wọ́n sì tún mẹ́rin ọ̀dà tí alùsùn ní ọ̀gbọ̀n ìdálùsùn náà kí ni very simple question ìgbà wọn ni tún ìdálùsùn náà tí ẹ̀ tó gbà pẹ́ báyìí alùsùn náà lè borí ìgbà tí gbogbo wàhálà ìṣẹ̀lẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ so ìfìyẹ̀fẹ́ alùsùn náà láì tẹ̀lé alùsùn náà ọ̀rọ̀ ni ìwà nílẹ̀ ẹ̀kọ́ lọ alùsùnà lẹ́tí ṣe súnlẹ̀ rẹ̀ ọ̀rẹ̀ rẹ̀ lò náà méjì so alhamdulillah alùkùnrin àti súnlẹ̀ wọ́n ti gbé gbogbo ìkalẹ̀ eléyìí wọn ìbẹ̀ kó lè súnà eléyìí wọn fi yọ ẹ̀kọ́ lè súnà gbogbo àwọn kútùkù àwọn áàlù súnà lẹ wọ́n ti sàlẹ̀ ikú wọn mẹ́ta sọ yìí. hajjá sheikh abdulmusul abdul wọn fi sheikh abdulmusul abdul yìí pé alẹ́mùlọ́ àrọ̀ kí ẹ̀ máa ṣe pé bẹ́ẹ̀ tàbí ẹ̀ máa ṣe ṣàtàn ní káàkiri yẹn ṣé kò wú jù ní bẹ́ẹ̀ ṣe fi mú náà yẹn. ibi sheikh abdulmusul abdul sọ pé kò wú jù náà lòun náà kò káàmù ni kì í wá ṣe ní pé kẹ́yìn wá sọ yí pé kí kéèyàn máa wá lọ àwọn àdìsí tánàbí sí káwọn jáde lórí ká máa lò lórí protest lẹ́nu àṣìṣe àwọn àpá lò dáadáa tàbátì lọ wọ́n tó àwọn àpá tó bá lè ṣe àpò àdìsí bí wọ́n ṣe lò rẹ̀ àwọn àmì ìbẹ̀rù ṣe pé wọ́n sàlàyé rẹ̀ torí pé fòrúùs ọ̀nàmẹ́sì àlọ́mẹ́ta wọn já sí fòrúùjù lè jẹ́ pẹ̀lú ẹnu fòrúùjù lè jẹ́ pẹ̀lú iṣẹ́ ó sì lè jẹ́ pẹ̀lú àdìsọ́kàn ẹni tó bá ti lè ṣe kankan ní mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ti pé ní ẹ̀ma ti ka àwọn síra àwọn àkídà kó tó kò tó jáde ẹ̀ma ti mọ̀ pé ló máa sọ mẹ́ta ni pé ẹni tó bá jáde tó lórí pẹ̀lú ìgbà àtàwọn nǹkan míì náà tí ń tọ́pa sí wípé òun jù náà ọ̀rọ̀ yìí ṣẹ̀fọ́ lòdì nínú sábàdì rẹ̀ dáadáa. so lórí ọ̀rọ̀ yìí tí ìyẹn bá ti mú lọ́ hárọ̀ tó bá tẹ̀lé pé nǹkan tó làbí sọ́ọ̀tẹ̀ ni pé o fi jáde sórí o fẹ́ fi gba ẹ̀gbọ́n rẹ òru jù mí o ẹ̀gbọ́n wá sí ìlọ òru sún mẹ́rin àdìsí rẹ tẹ̀wà àdìsí rẹ wò ìdíra wà mẹ́rin ṣé pẹ̀lú ìdàlú fi jáde sábẹ́ mi ṣé bí pẹ̀lú ẹnu lẹ́yìn ètò ọlá mi ò dédé kí ló fẹ́ gbà lọ́wọ́ àdẹ́bí ṣé bí ìwọ ni ètò ogun náà lọ́jà pé àdébísẹ̀ ń pè nǹkan fáwọn èèyàn ó sì sọ bá dàbí ò dédé ibẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ láti sọ pé ẹ wọ́n jáde ìjáde wọn tí wọ́n jáde pé wọ́n jáde kúrò nínú àwọn súnnà ẹni náà tó náà bá fọ́ọ̀lù sílẹ̀ náà nínú òṣùlù sàlẹ̀fíjà ni pé òun ó jáde kúrò súnnà bẹ́ẹ̀ni ẹ̀rọ àbá jáde sí kọ́ àkókò òun pẹ̀lú ẹ̀kọ́ pé sòkòtò sóde wọ́n á ní ààrí ẹ̀rù ló kò gírí àdígbà náà ni ìwọ̀ òkúra máa lọ bẹ́ẹ̀ ìṣòrí ìṣòrí oníṣúnà so lábẹ́lẹ́ eléyìí náà làwọn ìkẹ́ míì náà tún jẹ jáde lágbára pé à ń ṣe tẹ̀sínífù nẹ́ẹ̀sì kí ni mo mí pẹ̀lú ẹ̀ káwá tó láyágá lé káàmù pé ẹ̀lẹ́gbẹ̀lẹ́ àwọn àtàs àbí láàsù ní wọ́n ṣe pé a ti mọ̀ látọ̀dọ̀ àwọn àbọ̀ àti pẹ̀sìpẹ̀ kọ́lá kùránì gbé wá kùránì gbé wá tó káṣẹ̀ṣẹ̀ nípò náà ti tẹ́lẹ̀ wà fún mi àmọ́ yẹn ti tẹ̀lé nípò náà lórí ìgbàgbá ilé gọ́ọ̀nù tí ò kúlẹ̀ sí ẹ̀ àmọ́ ọ̀tá àmọ̀ náà bá wá yájá pẹ̀lú ọ̀tá àmọ̀ wọn dáadáa gbogbo ilé ìgbẹ́ tó bá kó sí ẹ̀yìn nínú àwọn ìgbà tó jẹ́ ìrìnlẹ̀ alùsùn náà yóò kúrò mẹ́ so now táwọn á sọ yí pé torí pé àwọn ọ̀rọ̀ yìí tó já kí ibẹ̀ sọ ní pé mo ti rò pé ìní ìní ṣe tàdá kúrò sílẹ̀ àmọ́ tọ́rọ̀ bá ti di wípé ìpìlẹ̀ yẹn táwọn èèyàn ṣe gbé kalẹ̀ lórí nǹkan tí àwọn ẹ̀kẹ́ tí wọ́n fẹ́ẹ́ bí àwọn tí wọ́n jẹ́ oní ẹgbẹ́ tọ́fẹ́tì wọ́n jà táwọn ẹgbẹ́ kalẹ̀ tẹ́lẹ̀ ìgbà wọ́n ń ka kí yẹn fún wa táwọn wọ́n ń ròyìn pípẹ́ nìkan ṣe ìṣáàdì là kìí ṣe ìṣáàdì nínú pẹ̀lú àpò ẹ̀rọ tí àkọ́ wà wọ́n pẹ̀ nìkan iṣẹ́ ìrọ̀kú àwòrán yìí wọ́n pọ̀ tíra kan wọ́n pe àdìlàfíà nínú tíra àdìlàfíà yìí wọ́n wá ní àwọn ìpìlẹ̀ kan wá lè tí àwọn àbá onímẹ̀ tí wọ́n sọ lọ́rọ̀ lórí àwọn ìpìlẹ̀ yìí ẹgbẹ́ kọ́ bẹ̀rẹ̀ oníṣẹ́kùnlé ìjáwé ṣẹ̀kùnlé ìjáwé wọ́n ṣe lẹ́kù àwọn alùbọ́ọ̀sù márùn kan sí àbá lórí mùsọ́lá nàìjíríà nígbà tí wọ́n kọ́ síra ẹ̀ náà ọ̀rọ̀ yìí ti pẹ́ ọ̀rọ̀ 2000 àti ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ṣẹ́kù rọ̀bí àrùsọ̀tò bá wà wà àwọn náà pé àwọn náà kọ tíra wọ́n kọ tíra lórí àdàtí hà yẹn lẹ́yìn ìgbà tí wọ́n kọ tíra yẹn fẹ́ torí mọ́ yẹ ká máa lára lójú láti máa mọ tíra lóko lọ lẹ́yìn ìgbà yẹn ṣẹ́kù ìgbọ̀rọ̀ yìí kò hẹ́yìn náà wọ́n kọ tíra kátàmì fèsì fún ṣẹ́kù mẹ́lì jáde lórí pé ìgbàtàbà ìlànà bẹ́ẹ̀ ìgbàtàbà sọ̀kọ̀lé ìgbàtàbà bẹ́ẹ̀ sọ̀kọ̀lé lè ọ̀rọ̀ pọ̀ lè gẹn tó lẹ́yìn ìgbà yẹn láti wá fi ṣe rọ́dù lórí ìtàjíṣẹ́ òwe ìjáde ìsọ ní ìṣọ́fà ẹlẹ́ẹ̀kì ìṣẹ́lẹ̀ kẹta ṣẹ̀kọ̀ ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn lọ́sùn sílẹ̀ ló ṣe lọ́sùn àtẹ̀rẹ̀ yìí ìdáná wẹ́lẹ̀ kan máa yà òní òní nílẹ̀ ni wọ́n kọ́ sínú sílẹ̀ àwọn bàbá ìgbà tí wọ́n kọ́ sílẹ̀ yìí tí wọ́n kọ́ sínú sílẹ̀ àwọn ẹ̀yẹ wẹ́lẹ̀ kan máa yà òní ẹni àwọn tí wọ́n sọ pé máa yà òní kò ṣáàjú jù mẹ́lá wọlé láwọ̀ wọ̀nyẹ alihamudulila àwọn afá àpò òfin ọba rẹ̀ torí pé ẹ̀rí wà wọ́n kọ́ra àdéhìí wà wọ́n mú káàdì àwọn òṣìṣẹ́ ó pé láṣù kiri wa káàdì wá sọ yìí pé àwọn àbá wa lò kí ẹ̀ náà pẹ̀lẹ́ ṣé kò sọ́ọ́ lò tèmi wọ́n lò iṣẹ́ òun rìyá lò sọ lẹ́yìn wọ́n lò bẹ́ẹ̀ ṣé àlùbá ní àwọn náà lò bẹ́ẹ̀ ní mò ń yẹ̀ wò yìí so àwọn àbá ṣe pọ̀ láàrin náà àwọn náà lò wọ́n lò wọ́n lọ wà nínú káṣù àlẹ́ kí dọ́kọ̀ yẹn ṣe mọ̀lá káṣù àlẹ́ kí no kí ni ọmọ alẹ́ pé àwọn tí wọ́n lò ó ti lọ́lẹ̀ di ìdàlúrú ni nǹkan tó wà fún àlọ́ lélẹ́ yìí ó ti wà nínú èdè lárúbáwá àbí ti wà fún un àwọn ìdílé yìí ọ̀pọ̀lọpọ̀ wá ní èjìlá àwọn rí àwọn ti ń kà kí ni bá àwọn ìgbà tó ń ṣẹlẹ̀ bọ̀ ìmọ̀ ẹ̀dùn àwọn tí ní ìlàwùjọ ti wà yìí tí ní ìṣe báwọn ìyá wọn bí nǹkan ṣe bẹ̀rẹ̀ táà sì ti mọ̀ ẹni wọ́n ti fèsì lórí ẹ̀rú àwọn tí wọ́n yìí ẹ̀ka tó kù jẹ́ pàtó lọ́pù mọ̀mọ́dé ẹ̀rọ̀wé mọ̀mọ́dé rẹ̀ ẹ̀rọ̀wé ẹ̀lẹ́kẹ́ ẹ̀lẹ́gbẹ́ ilé-kẹ̀sílẹ̀-kẹ̀lẹ̀ ọ̀rọ̀ táwọn ẹ̀kẹ́ ń sọ ní wọ́n dà sọ pé òun táwọn ọ̀dọ̀ harapù sí ìlíyà gẹ́gẹ́ bọ́lá ẹ̀kọ́ lè gbé ẹ̀kọ́ nínú ẹ̀sìn àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ nínú alùsùn náà àwọn ẹlẹ́gbẹ́ ni wọ́n lò torí pé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Dr. Fatim Al-Auni Dr. Fatim Al-Auni ọ̀rọ̀ wípé ṣe àbí ẹ̀kọ́ ni àwọn ni wọ́n sọ gbà ọ̀rọ̀ àwọn ẹlẹ́yẹ ni àwọn wọ́n sọ gbà ọ̀rọ̀ so ìta afẹ́ká padà sí pé ẹ̀dá kù tí wọ́n sá làwọn ti ṣẹlẹ̀ ẹni kó máa wà lọ́kàn bẹ́ẹ̀ ni wáyé pé kí làwọn àbá àtúntò náà ni wọ́n sọ wà nínú ẹ̀ ọ̀rọ̀ mílíọ̀nù rẹ̀ á lè àṣejù ní kí wọ́n sọ pé gbogbo àwọn àdìs tó wáyé kí wọ́n á lò lẹ́rẹ̀ẹ́ tó bá ṣe bí wọ́n ṣe pọ́ sínú tí àwọn ènìyàn so eléyìí kó wọn jẹ́ so bí torí wọ́n bí wọ́n ti wọ́n ti dábì lórí bọ̀ èyí tí àwa fẹ́ fàyọ gẹ́gẹ́ bẹ̀ ní pé kọ́dà tí wọ́n bẹ ní ọ̀rọ̀ kan ní ẹnu pé sẹ́ẹ̀tì kan tí ṣe fẹ̀fẹ̀rẹ̀ ìwé ní padà ṣe wọ́n pè ní àṣẹ́kìmà àwọn náà padà ló lásìkò mọ́yẹ́ gbogbo àwọn kan tó ní ìpìlẹ̀ mùdọ́hárà ní ṣe nípìlẹ̀ mùdọ́hárà kí ni wọ́n lò fún ṣé wọ́n lò fún protect báyìí nínú ìdílábáwá gbọ̀ngbà tó ti di báwọn yẹn ti ṣe kí ni wọ́n ti bá a sábà wọ́n ti dín lò lára ara wọ́n ti dín lò èbùtẹ́ ní asálàyé nínú mẹ́rin ìṣòro náà bó láti máa lọ àwọn àfẹ́fàṣùn ẹ̀ gbogbo ẹ̀làwọ̀ àwọn asálàyé àmọ́ bí jíjí ẹ̀ wà gẹ́gẹ́gẹ́ òun ni wípé akálùpẹ́ tó ló gbé tẹ̀sílẹ̀mù náà sì ṣe ẹ̀ lè máa fẹ́ àwọn ẹ̀kẹ́ ẹgbẹ́ kẹlẹ́gbẹ́lẹ́kẹ́ ẹ̀kọ́ tí níkẹ̀ẹ́ tí wà láwà gẹ́gẹ́ yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn àbọ̀ àti gbókun ti ọ̀rọ̀ yìí ẹ tó bá láǹfààní láti rí síra rẹ̀ àbúrọ̀jù alàmúnkiri àtẹ̀sílẹ̀mù the sheikh abdulsalam alibarigis kó lọ gbọ́ kó lọ kàtíra rẹ̀ tíra yẹn da púpọ̀ ìtàntọ́lá pápá wà kàkú yóò yé rẹ̀ because láti ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ fúra rẹ̀ sheikh abdul awi kò sọ lẹ́ẹ̀kan òun ló lówó ní so káàmọ́ ní gbogbo àwọn ìṣe ń bọ̀ kì í ṣe pé bá ti yẹ kàn sí tí yẹ bá lè dákẹ́ lórí rẹ̀ ṣe pé ìwò mọ́ ń kó pàdé dákẹ́ àbábá ti wáyé báwọn mẹ́rin òfin yẹn ó yẹ kí ẹ máa ń sáré lọ́pọ̀ sàlàyé báwọn yẹn pé àwọn ibi kálukú ti mú àwọn tí yẹ̀ kọ́lọ̀ bá kó tí ó kálùkù wọlé kálùkù wà fún ọ̀gá ìsọ̀ ọ̀pọ̀lọpọ̀. ọlọ́ọ̀bá sẹ́ni ọ̀rọ̀pọ̀ àwọn kò sí àyè òbí mi láì alágbára padà wáyé ti ẹ̀dùn àṣì àlàyé torí pé contemporary issues ni nítorí wọn wá sọ ní sókè ní dáhà ní àwùjọ wa ṣùgbọ́n tẹ kí á lọ mọ̀ àdéhùn lọ sí ha kò sí fún mi nígbà tí à ń gbẹ̀gbẹ̀ rẹ̀ ní bóòlù gbogbo wa súnmọ́ àmì sọ̀rọ̀ báwa sọ̀rọ̀ káńtó ìtòkòtò mọ́ra rẹ̀ bóòlù ó sì yanjú tí ànímọ̀ lù pọ̀ mọ́ àdáyàlẹ̀ bá a ṣe tó náà òun ni olóyè kó pọ̀ sí wa sọ̀rọ̀ òun ní bùkátà sí àmọ́ wa gbogbo ẹ̀ pàṣọjú sọ̀rọ̀ wá sì jẹ́ òtò ọ̀rọ̀ sọ̀rọ̀ ní nàná rẹ̀ sọ̀rọ̀ ìlẹ́fẹ́ bóòlù àbíkò fẹ́ kọ́ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ tí a ní àwọn sáàbì ní ọ̀rọ̀ sí kẹ́lìmọ̀ kan sí èyí tó láti Ọkàn ní àwọn ọ̀rọ̀ tó fẹ́ kọ́lù sí péjú ẹ̀rọ àwọn òṣìṣẹ́ àti ó lẹ́nu kan ọ̀rọ̀ ẹ̀kẹ́jáṣù lórí ọ̀nà tọpinpin. Bí èyí tọpinpin mùsùlùmí ìlọ́kùnrin àwọn ẹ̀ka bẹ tí kì í ṣe ìlọ́kùnrin táwọn èèyàn ta fún ìlọ́kùnrin. kéèyàn fọ́ ọ̀sán lónìí ọ̀rọ̀ tí ò da wọ́n fún ẹ̀sìn wọ́n fún sínú àwọn fún mẹ́rẹ̀ẹ́sì. wọ́n ti tọ́kìtì káyé kan ọ̀rẹ́ sì fún omi náà ni wọ́n fún wa káyé kan wá ti di pé ọ̀rọ̀ tí wọ́n fún ìlú ọ̀rọ̀ tí ọ̀dà ni kíláyé ẹ̀jẹ̀ ń fún mi àwọn ẹ̀jẹ̀ sọ fún mi káàkiri ìyẹn ṣe ìtọ́jú fún mi yẹn ti ti sọ́jà àbálà ìka òmùká ni. Ìwà náà lọ́sẹ̀ lórí ìlàbíyà. Táwọn tó ń sáré lórí ìlàbíyà òun lọ sí méjì lẹ́ẹ̀rí láti wà lẹ́sẹ̀ ọ̀wọ́ àwọn ìyá náà. Kì í ṣe pé lọ́mọ ẹ̀ sọ báyìí. Ìlọ́mọ àwọn àdébá sọ báyìí. Ẹ wá rí ẹ̀rí lọ́rẹ̀ lọ́mọ ẹ̀. Ẹ pé lọ́mọ àwọn àdébá ò ní ẹ̀rí látọ̀dọ̀ àná yìí. Ẹ wá ní mọ́sálà ìlàbíyà ni ẹ̀rẹ́ ta fi ìlú lẹ́lẹ́yìn náà mo fẹ́ kó ṣàlàyé ọ̀rọ̀ kan òun ni pé ọ̀rọ̀ kan bẹ tí ó jà ní àwùjọ pé ọ̀rọ̀ nípa ọdún project ọdún project ó bá gbọ́ àwọn òbí sí ọ̀rọ̀ yẹn ti jáde ìgbà tí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ tí wọ́n fẹ́ ká kí ìṣe wọ́n dá pọ̀ ẹni tá a fẹ́ léèrè project ti ń ṣe ẹgbẹ́ ti káàrin ọ̀gbìn àkáyìí lọ fi àkáyè wá ṣeré tí ọlá tó ń mọ̀rọ̀ sọ àwọn èèyàn náà mọ̀rọ̀ kọ́. ẹ̀yin sọ pé sọ́kà níbi àyà kọ̀ọ̀án àti àdìsí ni mọ̀kúmù kálábà lè rí yí. níbi ìdílé ọ̀dìò lẹ́yìn wá ní sẹ́yìn ọ̀gbọ́n ní ìsọ̀rọ̀ nípa ẹgbẹ́ ìgbà pé ìdá kejì náà ní sọ. ṣé lè yẹrẹ àgbẹ̀dì ìrọ̀rùn yẹn sí ẹ̀yà kúrẹ́lẹ̀ láti ṣe tó ẹ̀yin náà wọ́n ṣàlàyé mi ó ní pé ìyẹn wọ́n ṣàlàyé kò á lè gbé ọ̀rọ̀ kalẹ̀ láti ẹ̀yìn ìdàkẹ́ ìṣẹ̀lẹ̀ nù ọ̀gbọ̀dọ̀ ṣe àti ìṣòro gbé ọ̀rọ̀ kalẹ̀ láti ìdàkẹ́ ìṣẹ̀lẹ̀ nù ọ̀gbọ̀dọ̀ ṣe àwọn ọ̀rọ̀ ti ti yín ẹ̀yin ó ṣàlàyé rẹ̀ tí ó yẹ kétékété bá ṣe bẹ̀rẹ̀ pé mo lọ rárá láwọn ilé tí wọ́n ń ṣe wò sí lára wọn ọ̀gá wọlé sára wọn ní ọ́ ọ̀dà ọ̀gá àti wò sí gbáyé lẹ́yìn náà mùdọ́rà tẹ́yìn ń ṣe èyí bíríà ni kìí ṣe mùdọ́rà lè wí sọ̀rọ̀ yẹn nìdí kó kálukú abáńdá ṣe èdè torí ẹlòmí ò mọ̀rọ̀ ń bọ́ àdíkẹ́ ẹni ọdún báyìí tó àwọn kan yẹn kúrò àti kálukú mùdọ́rà ọ̀rọ̀ kìí ṣe mọ́nà ìyá ìṣú náà tó gẹ́gẹ́ bí ìka mùdọ́rà ti ń ṣe mọ́nà ìyá ìṣú náà bẹ́ẹ̀ kí àwọn mùdọ́rà lè ní àbíkú tẹ̀sí láàrin ọba ìyàwó àbíkú tẹ̀sí àwọn tẹ̀sí àwọn bí yake kama fi ruwa da fiyarci a kiyasun ma'alifalfa sallallahu alaihi so ọjọ́ ti lọ àbájọ tó fẹ́ náà àpàtà ìbéèrè kásímìjì tó ti á fi kàkà rẹ̀ nílẹ̀ tó bẹ́ẹ̀ ká ní fúra ní lọ́wọ́ nù so bẹ́ẹ̀ kò ti tó bá mi lẹ́sìn. Thank you.

wọ́n ní ẹ̀ sáà pé àwọn àṣù náà tí àwọn ẹ̀ wá kú wọ́n bá wọn ṣe òkú àdúgbò sì kú wọ́n wọn ṣe òkú wọn dá lẹ́ni wọ́n ṣe òkú àwọn ọ̀dọ́ sí ẹ̀ wọ́n pẹ́ ẹ̀mí ti bá wọn lọ sáájú wọ́n lọ yẹ áwọ̀ fún àwọn àbá wọn sáájú ẹ̀dẹ̀ wà pé inú owó tó há wọn òṣèlú náà ti sàánú sí wáyé pé inú owó tó há èèyàn tẹ owó àdúrà tí wọ́n ti dúró láyé wà bẹ́ẹ̀ ni àbí kí ni ìtumọ̀ rẹ̀. Nígbà tí a ti sọ̀rọ̀ àwọn tẹ̀sán bá kó sínú ẹ̀yà dáa á ní kọ́ aláwọ̀ tẹ̀sán ìmọ̀nà lè kó kọ́ ẹ̀dùn àti ìmọ̀nà lè sọ́ra fún yàrá káyọ̀ bẹ́ẹ̀ lọ́ọ̀ yẹn kó fẹ́ sàrà kó yẹ kó sọ́ra fún yàrá káyọ̀ ọ̀wá ọ̀rọ̀ lọ́sàkì káyọ̀ gbẹ̀kan gàdí àbáwọn àbẹ́ bẹ́ẹ̀ lọ. tí a bá kó lé nìkan ìyá bá kó lé ẹ̀yẹ́ ni èyí bẹ́ẹ̀ lọ kọ́kọ́ ọ̀gá fi ọ̀nà di kàlàsílẹ̀ díẹ̀díẹ̀. ìbéèrè ẹlẹ́gẹ̀ẹ́jì wọ́n á sọ̀rọ̀ òmìnira bí wọ́n ní ẹni tí àbúrò sì jẹ́ pé oníṣúná ni òun pé pé àwọn tó ń lọ sí pẹ̀lú ọ̀la rẹ̀ tẹ́lẹ̀ wá ti sáré kọ́ wá yá kan lọ́dọ̀ àwọn táwọn èèyàn yà wọ́n. òye lè yí nìkan náà ti kọ́ ọ̀pọ̀ àmì àmọ́ nìkan náà yá tí nìkan náà yá tí ó fi sáré wọn ni bẹ́ẹ̀ pálẹ́